Nosbrite toothpaste tó ní Bowman Burke inhibitor nínú ti fojú bàtà gbansasa báyìí o ọ̀sẹ̀ ìfọyín egbògi ajẹ́bíidẹ́ tó ń ta gbára àti dẹ́kun gbogbo àrùn àkóràn nípa ẹnu àwọn èròjà amúṣẹ́ṣe Nosbrite ń dáàbò bo ẹnu kúrò lọ́wọ́ àwọn àrùn àkóràn nípa ẹnu ìfúre yín àtẹ̀yìn pípọ́n Nosbrite tó dára fún lílo àwọn tí ń mu sìgá jẹ obì àti mọtí máa lọ sí ẹ̀fọ́yín egbògi ajẹ́bíidán nonsprite lójoojúmọ́ fún ààbò ẹnu rẹ yípo ọjọ́ iléeṣẹ́ nosac healthcare limited làlágbàtọ̀ sí ẹ̀fọ́yín nonsprite. nonsprite.